إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد وقف الله سبحانه وتعالى أترى الصلاة نبوى محمد صلى الله عليه وسلم إن شاء الله أسمى تسوجه lórí ìdánilẹ́kọ̀ọ́ látinú al-Aqeedah al-Wasitiyah títí al-Imam Ibn Taymiyyah al-Harrani ad-Dimashqi alayhi rahmatullah wọ́n tẹ̀síwájú lórí àwọn ìròyìn tó jẹ́ ti negation tí ọlọ́wọ́lá subhanahu wa ta'ala tó fi ròyìn ara rẹ̀ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ẹ má wà andad fún allahu subhanahu wa ta'ala wa antum ta'lamun tẹ́yìn náà dẹ́mọ̀ wípé ọlọ́wọ́ subhanahu wa ọba tí ò ní andad ni kí la ń pè ní andaj gbólóhùn andaj èdè lárúbáwá ni tó jẹ́ gbólóhùn tí wọ́n máa ń lò fún ọ̀pọ̀ ẹyọ ọ̀kan rẹ̀ ní nídù ìtumọ̀ nídù ọ̀hún náà ni màsí ṣẹ̀bí ẹni tó jẹ́ akẹgbẹ́ àbẹ́ni tó jẹ́ irú nǹkan téèyàn kan jẹ́ so wọn a máa pè ní nídù àbí ká máa pè ní masil àbí ṣẹ̀lẹ̀ ká ní counterpart lápèjúwe tá a bá ní pẹ́sidẹ́ntì ìlú kan àti pẹ́sidẹ́ntì ìlú mi àápè ní kí ni counterpart yẹ nídù rẹ̀ ní. Ni ipò tí ẹni yìí wà nílùú rẹ̀ ọ̀hun náà ni ẹni yìí náà wà ní ìlú tí ẹ̀ náà ẹni tó pèrè ẹ̀ ní mùsùlùmí kò gbọ́dọ̀ fi ẹnikẹ́ni kò gbọ́dọ̀ fi sí ipò kan náà pẹ̀lú Allahu subhanahu wa ta'ala ó gbọ́dọ̀ gbà pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó gbogbo nǹkan lọ ó ju gbogbo ẹ̀dá lọ torí pé òun náà ló dá àwọn ẹ̀dá yẹn òun ló dá wọn so a gbọ́dọ̀ wá fi ẹ̀dá rẹ̀ sí ipò rẹ̀ ìfi ẹ̀dá rẹ̀ sí ipò rẹ̀ eléyìí a fi ń ṣe àìbọ̀wọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ni torí náà lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ fún wa ní ìbẹ̀rẹ̀ ayà tí a kàyí ó ní alladhi ja'ala lakumul arda firasha ọba tó ṣe pé òun ló ṣẹlẹ̀ fún yín nǹkan tí ó tẹ́ tẹ́ǹtẹ́ tẹ́ǹ lọ lórí rẹ̀ wọ̀sánà abínà bákanáà òun ni ọba tó ṣe sánmà fún yín ní nǹkan tó ń bẹ lókè yín وأنزل من السماء ماء ó wá ṣe kí ni ó rọ omi kalẹ̀ fún yín láti sánmà òun ló ń rọ̀jò fún yín láti sánmà فأخرج به من الثمرات رزقا لكم ọlọ́wọ́ wá ní kí òjò tí ó rọ̀ yìí kó máa mú àwọn àríziki wá fún yín látinú ilẹ̀ kó máa mú èso فأخرج به من الثمرات رزقا لكم oníkí àwọn èso kan máa wù látara òjò tí òun rọ̀ sílẹ̀ yìí rizqan lakum kó máa jẹ́ àríbìkì fún yín fala taj'alu lillahi andadan wa antum ta'lamun torí náà ẹ mọ́ wá wá àndáàdì fún ọlọ́run ọba tẹ́yìn náà dẹ́mọ̀ wípé ọba tí ò ní àndáàdì nìyí ọba tí ò ní àndáàdù ni torí pé òun ló ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí fún yín kò sẹ́ni tí ó lè ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí kò sẹ́ni tó dá yín bí ó bá kí ń ṣe o gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ti sọ sẹ́yìn àwọn kèfèrí Mákà gan wọ́n mọ̀ pé Allahu ló dá wọn wọ́n juwọ́lẹ̀ wípé Allahu ló dá wọn torí pé Ọlọ́hun subhanahu wa ta'ala ó acknowledge eléyìí nínú alkùránù karim nínú àwọn àyà tó pọ̀ tàbí mú wá fún wa so wọn bá anábíwá muhammad sallallahu alaihi wasallam fọwọ́rọ̀ nípa pé ta ló dáwọn àwọn náà gbà pé allahu ló dáwọn ta ló ń ṣe ìjẹ̀mú fún àwọn wọ́n gbà pé allahu ló ń ṣe tẹ́ bá ti wá gbà pé allahu ló dá yín ló lè ṣe ìjẹ̀mú fún yín kí ló dé tẹ́ wá ń tẹ̀lé nǹkan mìí tẹ́ǹsì nǹkan mi tẹ́ẹ̀ máa tẹ̀lé àṣẹ rẹ̀ ẹ ṣe wá ń tẹ̀lé ẹ̀dá ẹgbẹ́ yín èyí tí ẹgbẹ́ yín ẹni tẹ́ ẹjọ́ jákẹgbẹ́ in tó bá sọ fún yín pé kẹ́ ẹ ṣe lẹ́yìn ṣe kódà kó tako nǹkan tí ẹni tó dá yín sọ ìmá tẹ̀lé tí ẹni tí ẹ jẹ́ akẹgbẹ́ nínú ìjọmọ ènìyàn àṣẹ tó bá pa yín máa tẹ̀lé eléyìí tó bá takò àṣẹ ọlọ́mọba subhanahu wa ta'ala ìrí ọlọ́mọba fi bẹ́ẹ̀ ni ẹni tó máa rí ọlọ́mọba fi ẹni yẹn yóò kábùkù ẹni tó máa rí ọlọ́mọba fi ẹni yẹn yóò di kèfèrí ọlọ́mọba subhanahu wa ta'ala kò ṣàánú wa firasha ọba tó ṣe ilẹ̀ fún yín ní tẹ́ntẹ́ tó tẹ́ fún yín wọ́sọ̀nà adínàá ọba tí ó ní kí sánmà kó máa bẹ ní òkè yín wa anzala minas samaa'i ma'a tó wá rọ òjò kalẹ̀ láti sánmà náà fa akhraja bihi minas samarati rizqan lakum ó wá fi òjò yìí ó fi mú àwọn irúgbìn jáde fún yín láti inú ilẹ̀ máa jẹ́ àríwìkì fún yín kó máa jẹ́ nǹkan tí ẹ̀ ń jẹ tẹ́ ń lò torí náà fala taj'alu lillahi andadan wa antum ta'lamun ẹ má wá wá àndádù fún ọlọ́wọ́n ọba ẹ má fi kankanú ẹ̀dá rẹ̀ sí torí pé acknowledge póhun ló ń ṣe jíjẹ múmú fún yín òun ló dá yín آية tó ṣíwájú rẹ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ni ya ayu annasu u'budu rabbakum alladhi khalaqakum ọlọ́ọ̀bá ni mo pé ẹ̀yin èèyàn u'budu rabbakum alladhi khalaqakum ẹ ṣe fún ọba tó dá yín tó ń ṣèjẹ ẹ̀mú fún yín tó ní ẹ̀mí yín lọ́wọ́ ọba tó ṣe pé náà ni ó pa yín gbà tí ó máa ń bẹ ní èròǹgbà rẹ̀ láti gbẹ̀mí yín u'budu rabbakum alladhi khalaqakum walladhina min qablikum ẹ̀yin nìkan kọ́ ló dá òun náà ló dá wọn tẹ́ṣíwájú yìí la'allakum tattaqun nítorí kẹ́lẹ́bà páyọ̀ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala so olùpáyọ̀ ọlọ́wọ́ bá ẹni tó ń ṣe ìbádọ̀ ọlọ́wọ́ bá kí lè là ní ìbádọ̀ ọlọ́wọ́ bá eléyìí ti sọ ní àsọtúnsọ yìí òun náà ni intisalu awamirillah wàṣínábù náà wà rí ìmtìfàlù awamirillah ká máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba wàṣínábù náà wà rí àwọn nǹkan tọ́lọ́ wá dẹ̀ kọ̀ fún wa kájínú sí kullu man yamtasilu awamirillah wà ìṣẹ́nibù náà wà híyá gbogbo ẹni tó ṣe kó bá ń tẹ̀lé àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala wà yẹ́ṣẹ́nibù náà wà híyá tó dẹ̀ jìnà sí àwọn mọ́ṣe Allah subhanahu wa ta'ala fọwọ́ ya àbúrúlọ́ ẹni tá a sọ wípé ó ń ṣe ìbáadà ọlọ́wọ́ bá ní gbólóhùn ìbáadà látara ìtí wọ́n ti yọ òun náà ni ká sọ wípé èèyàn mú nǹkan ó tẹ̀ ẹ́ lórí ba látara àtàdánlù sọ ìbáadà yàní àtàdánlù torí ẹ̀ àwọn alárúbáwá wọn a máa rí fẹ́ sí ọ̀nà tó ṣe wí pé tẹ́ bá ń tọ̀ ẹ̀ nígbà tí kò tó ń bẹ ọ̀nà tó ṣe kó tẹ́ wọn á ní torí kó mú àbádùn ọ̀nà tí a ti tẹ́ tá tẹ̀ lórí bá tó ṣe wí pé ẹ máa lọ lórí rẹ̀ láì ṣubú ni torí náà gbogbo ẹni tó bá ń ṣe ìbádọ̀ ọlọ́wọ́ ọba náà òun lẹ́yìn tó ṣe wí pé ẹ̀mí rẹ̀ ó ti rọ̀ fún ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́wọ́ bó ní pàṣẹ pé kó ṣe nǹkan àbí kó ní kó jìnà sí nǹkan kó máa ṣe opposite rẹ̀ ìtọ́nà ní kó ṣe yẹn ni ó máa ṣe sọ ẹni yìí ni zálàlà nafsahu lillah ó yẹ pẹ̀rẹ̀ ààrẹ fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala hadha huwa al-abid wa ẹni tó ń sin lọ́n nìyẹn irú èèyàn báyìí dẹ̀ ni ẹni tá pè ní ẹrú ọlọ́wọ́ ń tòótọ́ ẹrú ọlọ́wọ́ ń tòótọ́ nù sọlọ́wọ́ subhanahu wa ta'ala wà ní ìtẹ́ ìfìrí ìpáyọ̀ ọlọ́run ọba nìyẹn o tabani talẹ̀ tó ń páyọ̀ ọlọ́run ọba ó sì ń bù ẹni tó ń tẹ̀ láṣẹ ọlọ́run ọba òun lẹni tó ń páyọ̀ ọlọ́run ọba ẹni tó ń jìnà sí tọ́lọ́run ọba ní kó jìnà sí òun lẹni tó ṣe kó ń páyọ̀ ọlọ́run ọba subhanahu so ó yízi láti mata ní al ẹni tó ń páyọ̀ ọlọ́run ọba subhanahu ọlọ́wọ́ bá wá jẹ́ kánù wípé òun lòun dìzáàbù kama páyà rẹ̀ kama tẹ̀lá àṣẹ rẹ̀ ní tẹ̀lé afọ́jú ló fi ní alladhi ja'ala lakumul arda firasha ọba tó ṣe pòun náà ló mú ilẹ̀ tó tẹ̀ fún yín tẹ̀rìn lórí rẹ̀ wasamaa binaa òun ló ló mú sánmà fa akhraja bihi mina samarati rizqan lakum ó wá fi òjò yìí ó fi wú àwọn ó fi gbé àwọn ọlúgbìn jáde fún yín kó máa jẹ́ àrísìkì fún yín fala taj'alu lillahi andadan wa antum ta'lamun torí náà bàtẹ́ ti mọ gbogbo nǹkan wọ̀nyí tẹ́ mọ̀ pé ọlọ́wọ́n ọbọ̀ ò ní orogún kò ní akẹgbẹ́ ẹ má ṣe kí ẹ má mú orogún pẹ̀lú Allahu subhanahu wa ta'ala ẹmọ́wọ̀ orogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala so eléyìí jẹ́ ayà àkọ́kọ́ tí a fọ́ àmúwá látara wípé ọlọ́mọba subhanahu wa ta'ala la nidda lahu wala mathila lahu wala shabiha lahu ọlọ́mọba subhanahu wa ta'ala kò ní orogún bẹ́ẹ̀ ni kò ní akẹgbẹ́ eléyìí ni nǹkan tí a ní tó jẹ́ ìtí ó wá ní negation òun ni aya tí a kàtán yìí ṣékù sẹ́yìn tẹ̀ ní alẹ́ rahmatullah wọ́n tún wá ń tẹ̀síwájú wọ́n ni wàmínà wọ́n ni ọlọ́wọ́ bá ní wàmínà náà ó ń àwọn èèyàn من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ó ń bẹ nínú àwọn tó ṣe wípé wọ́n mú àndáàdì wọ́n mú àndáàdì yàtọ̀ sí Allahu subhanahu wa ta'ala àti wọ́n mú akẹgbẹ́ fún ọlọ́wọ́ subhanahu wa ta'ala látara wípé kí ni yuhibbunahum ka wọ́n nífẹ̀ẹ́ àwọn àndáàdì yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ Allahu subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala tàbí gẹ́gẹ́ bí àwọn olùgbàgbọ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ Allah subhanahu wa ta'ala lára àrífín tí ọ̀pọ̀lọpọ̀ mi ni a máa ṣe sí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala òun ni ká fi èèyàn kan ẹ̀dá kan àlùjànnú kan igi kan omi kan ẹranko kan ká tún wọ́n ṣe akẹgbẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala àrífín ńlá ni so kíru èèyàn tá à ń sọ yìí àbálùjẹ̀nu tá à ń sọ yìí kó wá pa wá láṣẹ nǹkan kò ṣe wípé tó pa wá láṣẹ ni a máa nífẹ̀ẹ́ rẹ̀ a máa ṣe ìmú nǹkan yẹn ṣe bí ìgbà tá a sọ pé ọlọ́run ọba subhanahu wa ló pa láṣẹ nǹkan yẹn àbí kó ṣe wípé a máa ṣe nǹkan yẹn bí àwọn olùgbàgbọ́ òdodo náà ṣe máa ṣe fún ọlọ́mọba subhanahu wa ta'ala eléyìn kálukú wa a lè sọ fúnra wa náà nísìn ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní ṣe nǹkan báyìí ó lè jẹ́ pé kíni ó lè jẹ́ pé èèyàn kan ó lè jẹ́ yàwó ó lè jẹ́ ọmọ ó lè jẹ́ ọ̀rẹ́ ó lè jẹ́ bàbá ó lè jẹ́ ìyá òun ni ó ní ká má ṣe nǹkan yẹn ni ó ní ká má ṣe nǹkan ẹ̀ àbí tí ọlọ́wọ́ bá ní ká má ṣe ó lè jẹ́ bàbá ó lè jẹ́ ìyá ó lè jọmọ ó lè jẹ́ ọ̀rẹ́ kan torí rẹ̀ ìfẹ́ tá a ní sí láàfin ní ṣe nǹkan ẹ̀ torí pé kò fẹ́ ká ṣe torí pé kí ni bàbá yẹn ìyá yẹn ọmọ yẹn ọ̀rẹ́ yẹn kò fẹ́ ká ṣe nǹkan yẹn ìtọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala ní ká ṣe àbí ìtọ́lọ́wọ́ ọba ní ká má ṣe ríbà èèyàn tí máa ma ta lólùpáyọ̀ ọlọ́wọ́ ọba gidi olùpáyọ̀ ọlọ́wọ́ ọba gidi àwọn táwọn èèyàn kan ó sọ nípa rẹ̀ kò kí ń bọ́ta rẹ̀ lókùngbà tó bá ti mọ̀ pé tó ń ṣe yí o ń ọba tó dáhùn tó ń ṣe jẹ ẹ̀mú fóun tó paláṣẹ ń tó ń jìnà sí o ń ọba tó dáhùn tó ń ṣe jẹ ẹ̀mú fóun ní kó ń jìnà sí ni èèyàn kan ló wá ní kí òun ṣe àbó nífẹ̀ẹ́ pé kó òun ṣe kò ní ṣe kí ni kò ní bìkítà ń pa yẹn so ọlọ́mọba subhanahu wa àwọn tó ṣe wípé ó wọ́n jẹ́ bí akẹgbẹ́ yóò mú wọn tí ó máa tẹ̀lé yuhibbunahum yóò nífẹ̀ẹ́ wọn kàhùbìlọ́ gẹ́gẹ́ bí ó ṣe nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala láti tí ó sọ wọ́n di akẹgbẹ́ ọlọ́wọ́n ọba a nífẹ̀ẹ́ ẹ̀dọ́ ọlọ́wọ́n ọba kan bá ṣe nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala a gbọ́dọ̀ rí ṣe bẹ́ẹ̀ ká máa ti sọ pé ká nífẹ̀ẹ́ wọn ju Allahu subhanahu wa ta'ala lọ ọlọ́ni walladhina amanu àwọn tán jẹ́ olùgbàgbọ́ òdodo ashaddu hubban lillah àwọn nífẹ̀ẹ́ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ju gbogbo nǹkan lọ torí ẹ máa rí inú ṣe olùgbàgbọ́ ẹni tó jẹ́ ni tó dúró déédéé tó jẹ́ ẹrú ọlọ́wọ́n ọba gidi tó jẹ́ olùpáyọ̀ ọlọ́wọ́n ọba ẹ̀ẹ́rì pé yóò máa ṣalápá nígbò tó bá rẹ̀ tako àṣẹ ọlọ́mọba subhanahu wa ta'ala ẹ̀rì tí ó máa yàgò fún regardless of ẹni tí nǹkan yẹn bá kàn torí pé kí ni walladhina amanu ashaddu hubban lillah àwọn olùgbàgbọ́ àwọn nífẹ̀ẹ́ ọlọ́mọba ju irú ìfẹ́ tí àwọn míì ní sí àwọn nǹkan míì tí wọ́n ń pè àbá fún àbá fún àbí wọ́n gbára lé lẹ́yìn allahu subhanahu wa ta'ala níta máa gbọ́yé níbi eléyìí náà ni pé ká má nífẹ̀ẹ́ nǹkan kan torí pé almahabba ìfẹ́ ìfẹ́ lára nǹkan tá a máa fi ṣe ìjọsìn ni lára nǹkan tá a fi ṣe ìjọsìn ni bó tiẹ̀ jẹ́ wípé ìtànkì ní almahabbatu tabi'iyya ń bẹ ìfẹ́ àdámá ń bẹ lára rẹ̀ òun ni kí ọkọ nífẹ̀ẹ́ ìyàwó kí ìyàwó nífẹ̀ẹ́ ọkọ lára rẹ̀ ni kíyàn nífẹ̀ẹ́ oúnjẹ kan lára rẹ̀ òun ni kíyàn nífẹ̀ẹ́ ọmọ kíyàn nífẹ̀ẹ́ bàbá yàn gbogbo eléyìí a máa fi sí abẹ́ almahabbatu atabi'iyya ìfẹ́ àdámá tó wá ṣe pé kí ni tó jẹ́ oríṣiríṣi ṣùgbọ́n almahabba ìfẹ́ tó ṣe pé ó jẹ́ ti mahabbatu ibada ìfẹ́ ìjọsìn ibi tá ti máa rí yẹn òun ni kí àṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala wá dé ipe ṣe nǹkan báyìí má ṣe nǹkan báyìí kéèyàn wá gbé èyí tí ẹlòmíì sọ fún yẹn kéèyàn gbé e lórí tọlọ́n ìtọ́lọ́n ní kéèyàn má ṣe yẹn kéèyàn wá ṣe é nítorí pé tíyàwó yẹn fẹ́ kéèyàn ṣe ni nítorí pé tí bàbá yẹn fẹ́ kéèyàn ṣe ni nítorí pé tí ìyá yẹn fẹ́ kéèyàn ṣe ni nítorí pé tọ́mọ fẹ́ kéèyàn ṣe ni ọ̀rẹ́ yẹn tí tó fẹ́ kéèyàn ṣe ni kéèyàn wá gbé lórí ta'ala ní ká má ṣe nǹkan yẹn àbọ́lọ́wọ́n ní ká ṣe nǹkan torí wa àbí ọmọ wa bàbá wa ìyá wa ọ̀rẹ́ wa láàní ṣe nǹkan yẹn ibẹ̀ yẹn ibada ó ti fẹ́ máa wọlé tá a bá ti ń gbé ìfẹ́ anybody tá a bá ti ń gbé e lórí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala so ibi tá a ti máa ń ma àwọn ẹni ọlọ́wọ́n bá òun lè léyìí sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala òní wà minan nas àwọn èèyàn máa ń yẹ tẹ̀kídù ẹni tó ṣe kó máa mú ìdú nílá àwọn tí ò tó ọlọ́wọ́n ọba yóò mú wọn ní orogún ọlọ́wọ́n àtẹ̀bí ọlọ́run ọba yuhibbunahum wọn nífẹ̀ẹ́ wọn ka hubbillah gẹ́gẹ́ bá ṣe nífẹ̀ẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n walladhina amanu ọlọ́run ní àwọn tán gbọ́lọ́run ọba gbọ́ ashaddu hubban lillah àwọn nífẹ̀ẹ́ ọlọ́run ọba ju anybody lọ ìfẹ́ tán ní tí ó borí gbogbo ìfẹ́ tó kù tó yí nǹkan yẹ òun jẹ́ kí wọ́n lè juwọ́lẹ̀ fún nǹkan tó bá ti takùtọ̀ lọ́wọ́ bá taa wa tá a bá ti jara lógun délẹ́gùn yẹn àti ti ọlọ́wọ́ bá gidi àti ọlọ́wọ́ bá gidi ní tí ó mú wa jẹ́rú ọlọ́wọ́ bá gidi òun ni ká lè jẹ ẹ̀mí wa lógun délẹ́gùn wípé ìtọ́lọ́wọ́ bá subhanahu wa bá ti pa láṣẹ àgbè lórí gbogbo ìtì ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bá ti ṣe léwọ̀ àájínà ti tefetefe ni eléyìí òní nǹkan tí ọlọ́wọ́ bá ń sọ fún wa nù áyà yìí kí ni sheikh zayim tèmi ayé rahmatullah kí ni wọ́n mú eléyìí wá fún wọ́n mú wá láti sọ fún wa pé láìdẹ̀lélà ọlọ́wọ́ ọba òṣè kí ni kò ní orogún kò ní akẹgbẹ́ níbi àwọn ìròyìn rẹ̀ tó fi rin tó fi rìnlẹ̀ fún rẹ̀ bákan náà ọlọ́mọba subhanahu wa ta'ala ni wa qul alhamdulillah ọlọ́ọ̀ni rẹ̀ muhammad máa sọ wípé alhamdulillah gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́n ọba ni gbogbo ọpẹ́ tọ́lọ́wọ́n ọba ni that is ọlọ́wọ́ ọba ló òun ló ní ẹ̀tọ́ sí ọpẹ́ wa òun dẹ̀ ní ọpẹ́ jẹ́ nǹkan ìṣàfún nítorí ẹ̀kan bá ṣe dáadáa fún wa owó ló bùn wa ní ilẹ̀ ló bùn wa ní ó kọ́lé ni wa ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nǹkan dáadáa ló ṣe bee ni anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní la yashkurullah man la yashkurun nas ẹni tí ìyàn bá ṣúrí fún tí ò lè dúpẹ́ fún ẹni tó ṣúrí fún kó lè dúpẹ́ fún allahu subhanahu wa ta'ala náà a máa dúpẹ́ fẹ́ tó bá ṣe wá lóore ní ẹni tó bá ṣe dáadáa sí wa a máa dúpẹ́ fún ni ṣùgbọ́n ó gbọ́dọ̀ rìn lẹ́nu ọkàn wa ipò retí ẹni yìí ṣe fún wa yóò ọlọ́wọ́ ọba ló wa káwá gbé a gbọ́dọ̀ a gbọ́dọ̀ máa rí pé ní tó ọlọ́mọ ọba lò ń sábàbí ni tí ó bá lò ń sábàbí yóò lò ẹlòmí ń sábàbí àti tó bá ṣe pé nǹkan ẹ̀yàn ọlọ́mọ ọba subhanahu wa ta'ala ni yóò jẹ tiwa lókù ṣùgbọ́n kó ní pé torí pé ẹ̀kan sóore fún wa ni àwa sọ̀rọ̀ àwa di ẹrú lọ́dọ̀ ẹni yẹn débi wípé tó bá sọ nǹkan fún wa tí n tó sọ fún wa bá takò tọ́lọ́mọ ọba subhanahu wa ta'ala àá nítorí pọ́dọ̀ ẹ̀ láti rí oore tí tó ń sọ fún wa láà àti gbé ẹni yẹn sí ipò ọlọ́mọba subhanahu wa ta'ala àwa ni à fún ni à ń appreciate tó ṣe fún wa ni rárá alhamdulillah gbogbo ọpẹ́ yẹn ọlọ́mọba ló ní ọlọ́mọba ló ní gbogbo ọpẹ́ pátápátá ìdúpẹ́ fún tọ́lọ̀ ní ká Muhammad sallallahu alayhi wa sallam láti lè fi appreciate ẹ̀ ṣùgbọ́n yóò túmọ̀ sí pé ká gbé in tó sọ fún wa látẹ̀lé kó ràkú takùtọ̀ lọ́wọ́ ọba subhanahu wa so alhamdulillah gbogbo tó ń jẹ́ ọpẹ́ Allah ló ní o ọ̀dọ̀ ẹ̀ náà ló ń padà sí torípé ẹni tí ọlọ́run wa lòun sábà bí kí orí kan lè tẹ̀ wá lọ́wọ́ ni òun gangan fún rẹ̀ ta ni ọlọ́run ọba ló dóhun gan fún rẹ̀ tí òun gan lè dá nǹkan ṣe fún rẹ̀ láì ṣe pé ọlọ́run ọba subhanahu wa ó fẹ́ ṣe é fún lam yattakhidh wàládà kò bímá aláwọ̀bò bímá wàlábíákúnlá ohun ṣẹ̀rí ikún belmulk ọlọ́ọ̀lọ́wọ̀n ọba kò ní orogún bẹ̀ kò lórogún kò ní orogún so lára ìròyìn tó jẹ́ ìròyìn tó wá ní negation òun lè léyìí ọlọ́wọ̀bá subhanahu wa ta'ala wàlábíákúnlá ohun ṣẹ̀rí ikún nínú ìníkapá lórí nǹkan pé kíyàn ní nǹkan ọlọ́wọ́ bó ní kò ní kíní kò ní orogún bẹ́ èèyàn kan ó kọ́lé èèyàn kan ó ra mọ́tò èèyàn kan ó ṣe léyìí so ẹni tó kọ́lé lápẹjú èyí sì ṣó léwu sùsùn kó ní ilé ìrora mo fẹ́ sun náà mọ́tò tí mo ra yìí mo fẹ́ sun náà téèyàn bá kọ́lé tó lóun fẹ́ sun òun náà kí wọ́n ní pé kéyàn ra mọ́tò kó ló ń fẹ́ súnná kẹ́líkẹ́ ìlú rábí súnná oríṣẹ́fẹ́ mú nìkan ni ọlọ́wọ́ ọbọ̀ jẹ́ yà lórí pé ó sùn lé yẹn ná yóò jẹ́ yà lórí pé kí ni ó sùn mọ́tò yẹn ná tó ń kójá pé kí ni àásọ fún òun lónìí torí pé òun gangan kọ́ ló ní nǹkan yẹn kò ní full control lórí rẹ̀ kò ní full control lórí rẹ̀ nísìnyí lóun bímọ nísìnyí ọmọ mi ẹ̀ mo fẹ́ pa so kí ni ẹ̀rẹ́ gbòmí àásọ pé kò ní full control lórí ọmọ yẹn délẹ́bù pé kí ìjọba ní ó gbé tó wá ṣe ní sí ní bàbá kan ó sùsù ní sìnkó lọ ọmọ yìí àwòfẹ́fẹ́fẹ́ rẹ̀ jóná lápójúwe ipe ẹ̀kẹ́ àrùn kan tí nǹkan kàmọ́ra wá ní kíni wọ́n mọ̀ fi ẹsẹ̀ rẹ̀ jóná ní tán bá gbé ó jẹ́ nítí yóò tó ṣe ni ìjọba sí pé tá bá lọ́mọ rẹ̀ ni òun ló ní kò ní full control lórí rẹ̀ ká máa tí ń sọ ìyà tí ó máa dóde rú òbí bẹ́ẹ̀ wájú ọlọ́run wa subhanahu wa ta'ala tó wó pàà sọ pé àwa la ní nǹkan ìní mo ní èmi mo ní àfi para wa lé nídìyàn kan ò ní kọ́lé kókó oríṣiríṣi ilé mẹ́wàá ló ni mẹ́ẹ̀ẹ́dógún ló òun ló ní ilé yìí ẹ̀sìn àwọn ilé yìí ẹ̀sìn papọ̀ yóò fi ilẹ̀ àwọn kan ní ó ẹ̀ gbogbo mọ́tò tó rà kalẹ̀ yóò da gbogbo ẹ̀ lẹ̀ àwọn kan ní ó jogún ẹnu òkú rẹ̀ ni wọ́n gbé lọ sí inú sàárè ẹsẹ̀ bàtà mẹ́fà náà ní ibi tí wọ́n gbé sí ẹ̀ so gbogbo tí ọlọ́run lòun ní ó ti clear kó ń kọ lónìí so ló jẹ́ pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó níta nínú yín ló nífẹ̀ẹ́ owó ẹni tí ó jogún rẹ̀ jowó ara rẹ̀ lọ́à ah, wọ́n ní kò sínú ẹni àfikún yìí pé yóò nífẹ̀ẹ́ owó rẹ̀ ju owó ẹni tí ó jogún rẹ̀ lọ ọlọ́mísọ̀lọ́ àtọ́lá ní owó tí ẹ̀ gangan dàti dúkìá rẹ̀ gangan oní tó ti síwájú oní tó ti síwájú èyí tó fílẹ̀ yẹn ó fílẹ̀ fún àwọn tí ó jogún ẹ̀ so jẹ́ pé bàbá tí ó jẹ́ bàbá gidi àbí ìyá tó jẹ́ ìyá gidi òun lẹ́ni tó ṣe rí pé yóò máa ṣiṣẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala in tí ó lọ dé bá níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò múra sí gbogbo tọ́lọ́run ọba ní kó máa rí kójọ yóò ná yìí tó pọ̀ sí ojú ọ̀nà ọlọ́run ọba lára yìí ná yìí tó pọ̀ sí ojú ọ̀nà ọlọ́run ara títọ́ wọn náà ní ká fún wọn ní tí wọ́n èyí sáyé bó ṣe sùn lábẹ́rún wọn lọ àfẹ́kán kọ́ṣẹ́ ní tí wọ́n èlè sáyé lára títà wọn wọn ṣùgbọ́n lórí rẹ̀ òun ní ká kọ́ wọn ní ẹ̀kọ́ ẹ̀sìn torí pé èrè bàbá èrè ìyá lọ́dọ̀ ọlọ́run ọba so gbogbo eléyìí nínú tọ́lọ̀ fún òun náà gbádùn ayé rẹ̀ yóò jẹ tó wù yóò wọ tó wù yóò mú tó wù tí ó takùtọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala owó ara ẹ̀ ló nẹ́yẹn owó ara rẹ̀ ló nẹ́yẹn ó ṣe dáadáa fún àwọn ọmọ tó bá pọ́ sí wù gan èyí tó ní kó ṣe ọ̀pọ̀lọpọ̀ fún àwọn ọmọ lójú ayé kó ṣe pé tí ó fi kalẹ̀ ní kó jẹ́ nǹkan tí ó kéré torí pé tó bá fi nǹkan tó pọ̀ ọ́ lẹ̀ tó bá lọ èyí tó súnmọ́ ní káwọn ọmọ súnmọ́ bára wọn jà àfi tẹ́sìn bá yí wọn lókù ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n láwọn ọkú tán fi ogún púpọ̀ lẹ́yìn àbí tán fi nǹkan tó pọ̀ àwọn ọmọ mọ para wọn nítorí ẹ̀ àwọn ìyàwó mọ para wọn nítorí ẹ̀ ṣùgbọ́n kó ti ṣe dáadáa fún ọmọ kọ̀ọ̀kan kó ti tọ́ wọn kó náwó fún wọn bó bá ṣe ní agbára mọ́ then ẹ̀sìn wọn kó bójú tó torí alkiyama ìjẹ́ ìlọ́dé bá ṣùgbọ́n ó gbẹ́mìí mi báyìí ó wá lóun fi àmọye property lẹ́ẹ̀ gbogbo yẹn táwọn tí ó jogun ó jogun ni kò ń ṣe sí ẹ̀ mọ́ ìntẹ́ bá sì síwájú gẹ́gẹ́ ni tí wọ́n máa tukọ̀ dìmúlì àǹfùsìkúnmí khairin tẹ̀sídú ìdánláwò àkàìrùn àzánà àjùrà ìntẹ́ bá sì síwájú òní títí yìí so tọ́mọ dáadáa ìtò bá lè ṣe fún wọn dáadáa ṣe lójú ayé ẹ́ òun tọ́ wọn náà ni ìtò bá fi ilẹ̀ lẹ́yìn àwọn náà ni wọ́n jogun ẹ̀ ṣùgbọ́n dáa kí ìrìnrìn wọn lọ́wọ́ lórí bí wọ́n ṣe pín nǹkan yẹn pẹ̀lú pé kí ni kíyàn ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣe pé ó lè mọ́ mú wọn tún máa bára wọn jà lórí nǹkan tó fi ilẹ̀ torí pàwọn gan náà rí pé nǹkan yẹn kéré ṣùgbọ́n tí wọ́n bá ṣe dáadáa sí wọn lára iṣẹ́ olóore tí ó máa bẹ́ ńlẹ̀ péyàn ṣe kí èyàn ṣe ní bákanáà tó bá ṣe dáadáa táwọn mọ̀lẹ́bí ó ṣe dáadáa tí àwọn aládùúgbò ó ṣe dáadáa tí àwọn aláìní obìnrin okó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ in tó ti tíwájú lélẹ́yìí sókè la fẹ́lú gbogbo eléyìí òun wípé téèyàn bá fi property tó pọ̀ ọ́lẹ̀ òun kọ́ ló ní mọ́ òun kọ́ ló ní àwọn tí ó jogún náà ni wọ́n ní anábíwá muhammad sallallahu alaihi wasallam sọ wípé ṣe ìtọ́rí àánú wa anta sahihun shahih taksha al-faqra wa ta'bulu al-ghina ó ní ṣe tọ́rí àánú dáadáa nígbà tó ṣe lálàáfíà tó lè ṣáwọn tó ṣe pé wọ náà òun fẹ́ kí owó ẹ̀ tún pọ̀ sí kò séèyàn kan nínú wa ni ó bá ló ń ṣe bísínẹ́sì kan sí òun ní jẹ́ ó ní fain ó wà ókè ó yóò tún fẹ́ kí owó yẹn tún pọ̀ sí náà ni alẹ́hàkùn tàkàtò kóṣàpọ̀ kóṣàpọ̀ kóṣàpọ̀ gbogbo eléyìí tó ń lè ṣiṣẹ́ torí kí o lè rí jẹ ọ̀rọ̀ jíjẹ kọ́ ọlọ́run ọba ti ṣe kí ló ti bá wọn yanjú tó ń jẹ tí wá lò ń lé gbogbo àwọn kan nature of ènìyàn ni kóṣàmọ́ lé kó máa lé náà ni hátà tó tó mọ̀ tí wọ́n èjù wá sínú sàárè kò sí tí ó tó wá àbí ẹ̀pẹ̀ ìjọ tán bá bò wá mọ́lẹ̀ ìgbà yẹn látò pé kí ni kò sí látò juwọ́lẹ̀ pátápátá torí pé kí ni kò sí nǹkan kan wa ta'ala wa anta sahih nígbà tó lálàáfíà tí ó ti fa rẹ̀ bákanáà ṣahih ìgbà tó lè ṣan tó ṣe pé o mọ́ ń gbẹni pé ìwọ nìkan ní kó ní gbogbo nǹkan ìgbà tí sọ́dákọ̀ rẹ̀ wúlò nìyẹn kò ń ṣe ìgbà tó ṣe yí pé o lálàáfíà mọ́ ìgbà tó ṣe yí pé o lè ṣàwọn mọ́ nísẹni tí ó fẹ́ kú tó ń pọ́ka kú tó wá lò ní àmọye ilé ẹ̀wọ̀n nílé bí 50 nǹkan kan wára ọwá ni wọ́n á yanjú rẹ̀ wọ́n bá para ṣùgbọ́n ìwọ ní o lè ní kẹsàn tó lè ṣe mẹ́ni ìgbà tó lè wúlò tó benefit ní nǹkan yìí o ní kó ṣe é síwájú èyí tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ ni èyí tó ní ṣe pẹ̀lú àwọn mẹ̀lẹ́bí ni èyí tó ní ṣe pẹ̀lú àwọn ará ni tó ní ṣe pẹ̀lú àwọn neighbors ṣe gbogbo tó bá lè ṣe ní dáadáa ṣíwájú kí ikú tó dé eléyìí òun túmọ̀ sí pé èèyàn nífẹ̀ẹ́ so ìtabálà ni akànnì temporary nìyí ibi tá ń lọ gẹ́gẹ́ nìyẹn ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni ọba tó ní nǹkan ó kàn fún wa ó fún wa ní kànnì temporary nìyí sọ̀rọ̀ jẹ́ pé allah subhanahu wa ta'ala ní walam yakun lahu sharikun tá a bá ní káwo ìní nǹkan kájẹni tó ní nǹkan ọlọ́run ọba ò ní sharik kò sẹ́ni tí ó jẹ́ akẹgbẹ́ rẹ̀ gbogbo wátákù gbogbo ẹ̀dá tó kù tàbá ní àwàlá ní ownership temporary ownership ní wọ́lá ní akúlá wọlé ìrìnà dole bákan náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò ní ọ̀gá kan tàbà kó tún ju ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala lọ so torí pé kí ni gbogbo nǹkan ló yẹ pẹrẹ wájú ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wàkàbírù tẹ̀gbìrà ọlọ́wọ́ bá ní rẹ̀ muhammad sallallahu alaihi wasallam máa ṣe ìgbé ọlọ́run ọba tóbi ní ti gbé tóbi tó ló jẹ́ pé olùpáyọ̀ ọlọ́run ọba mùsùlùmí gidi ẹrú gidi yóò máa gbé ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò máa gbé ga ní gbogbo ìgbà yóò máa gbọ́ ọba subhanahu wa ga ní gbogbo ìgbà yóò máa kàbára rẹ̀ ọlọ́wọ́bọ̀ subhanahu wa ta'ala ni yusabbihu lillahi ma fi samawati wa ma fi al-ardi gbogbo tó ń bẹ ń sánmà àti tó ń bẹ ń lẹ̀ gbogbo ẹ̀ ló ń ṣe àpamọ́ ọlọ́wọ́bọ̀ subhanahu wa ta'ala wa in min shay'in illa yusabbihu bihamdi walakin la tafqahuna tasbihahu ọlọ́wọ́bọ̀ ni gbogbo nǹkan ló ń sàbá ọlọ́wọ́bọ̀ ṣùgbọ́n la tafqahuna tasbihahu ẹ̀yin ò gbọ́ ìṣàpọ̀mọ́tán ṣe wọn ìṣàfọ̀mọ́ èyí tẹ́yìn ó ṣe fún rẹ̀ àti ìṣàfọ̀mọ́ tó ṣe rí pé nature ọmọ ènìyàn àbí ká sọ pé ìrísí ọmọ ènìyàn ṣe àti kèfèrí àtẹni tí ó ń ṣe kèfèrí ẹni tó jẹ́ mùsùlùmí àtẹni tó jẹ́ kèfèrí tẹ́ ẹ tó jẹ́ kèfèrí ara rẹ̀ bí ẹ ṣe ń wò ó ń ṣe tẹ̀sílì fún ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé nǹkan ló dára rẹ̀ يكونش تصديف ولله سبحانه وتعالى وإن من شيء إلا يصدح بحمده ولكن لا تفقهون تصبيحه شو مالا بك كاش تصديف فلوين و إيون نتيني يعني تجي مسلم ما شيء سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر الله كما شيء إليه يصبح لله ما في السماوات وما في الأرض له الملك òun lòun ní gbogbo nǹkan sọwọ́ tó ló ní nǹkan temporary ni wàláwò alhamdu gbogbo ọpẹ́ ọlọ́run ọba ló ní tọ́lọ́run bá ní kó dúpẹ́ fẹ́ni tó ṣeré fún ẹ gẹ́gẹ́ bó yí sọ fún anábọ̀wá muhammad sallallahu alaihi wasallam ọpẹ́ ó gbọ́dọ̀ ní lẹ́ni pé ẹni tó ní gangan òun lẹ́ni tó lo ẹni òun náà ni Allah subhanahu wa ta'ala tó ń gángan òun ló ní ọpẹ́ ni torí náà a ní tẹ̀lé èèyàn kan gọ́ọ̀gọ́ nítorí kó ṣúrí fún wa ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ló ní orí yẹn wa huwa ala kulli shay'in qadir òun náà ni ọba tó ní ìkápá lórí gbogbo nǹkan eléyìí láti lè fi kílẹ́yìn ọ̀rọ̀ pé ọlọ́run subhanahu wa ta'ala òun ló ní ìkápá lórí gbogbo nǹkan òun ni ẹni tó ní gbogbo nǹkan so eléyìí ó jẹ́ àti sheikh islam tèmi alẹ́ rahmatullah tí wọ́n mú wá láti lè fi sọ bí ọlọ́mọba subhanahu wa ta'ala bó ṣe ní ìròyìn tó ga àwọn ìròyìn tó ga bọ́lọ́mọba ṣe ní so the more bí yàn bá ṣe mọ̀ ọrú àwọn kan báyìí sí the more téèyàn máa fi yẹpẹrẹ rẹ̀ níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹni tó bá mọ ìròyìn ọlọ́run ọba dáadáa tó mọ àwọn orúkọ ọlọ́run ọba tó dẹ̀ mọ àwọn ìròyìn rẹ̀ ẹni yẹn yóò lékún ní ìjọsìn ọlọ́run ọba torí pé yóò yẹ pẹ̀lú ààrẹ níwájú ọlọ́run ṣùgbọ́n tẹ́yìn ò bá ní mọ̀ ń pa ìròyìn ọlọ́run ọba subhanahu wa ta'ala kò lè pàtàkì ọlọ́run ọba torí pé yóò gbé àwọn nǹkan sí ipò ọlọ́run ọba subhanahu wa ta'ala àbíkẹ́lómi tí ẹ ṣe bí ẹni pọ́lọ́wọ́ bó ti ẹ̀ níròyìn rárá fẹ́ni tó ń wo pọ́lọ́wọ́ bó níròyìn bó ló ṣe fẹ́ pàtàkì ọlọ́wọ́ subhanahu wa ta'ala so ló jẹ́ pé ká mọ̀ ń parọ́ àwọn nǹkan báyìí ẹ̀ tó pàtàkì ní ti ayé wa ni dìmọ́ ọ̀ta bá fi mọ̀ ń pa asma'ullahi wa tá àwọn náà mọ̀ pé yóò juwọ́lẹ̀ fún ọ̀gá ẹ̀ pé wà ní ọlọ́ọ̀gbà tó dá wa walillahi al-masalul a'la abẹ́nà wa subhanahu wa ta'ala yìí tí abára wa sọ iná kọlọ̀wà